wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́jú ìyẹn ní owó bí àwa ọlọ́run bá san iná lẹ́sàn rí ọlá ní Muhammad lọ́dọ̀ ọlọ́run lálá ilaha illallah àwa dúpẹ́ pọ̀ lọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ súgbà wa lórí ètò tọdún yìí náà tí ẹ̀jọ́ bọ́rẹ́lẹ̀ tẹ́ jẹ́ gbogbo rẹ̀ náà mọ báláǹsì ara wọn mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà ọlọ́run ń dúpẹ́ fún yín orúkọ mi ò yí padà Alhaji Abdulkadir Yusuf Ọba ọwọ́ àdúrà yín náà ló tún kalẹ̀ sórí ètò tí a ti mọ̀ bí ẹ mowó ta pè ní Ramadan Kareem tí ń wáyé láti iléeṣẹ́ alálùbáríkà iléeṣẹ́ Orísun tẹlifíṣàn gbogbo ẹni tẹ́ ń wò wá káàkiri gbogbo àgbáńlá yìí gbogbo yìí ni mo kí o ọlọ́ba ń kín yín ju bó ti yẹ kí n kín yín lọ ọlá nàbì lọ́dọ̀ ọlọ́run lálẹ́ àyílá ilọ́lọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo bá ṣe máa ń ṣètò wa wípé a máa ń wo eré orí ìtàgé hmm, eré orí ìtàgé a máa ń wo eré orí ìtàgé yìí ẹ dákun àwọn fásitì yìí sọ fún wa wípé a nídi sponsor fún láti máa jẹ́ kí o lè máa tẹ̀síwájú torí pé bẹ̀sẹ̀ ọ̀ràn wò wẹ́rẹ́ yẹn oníye tó bá dé àmúwò tó wá tó tó tó tó tó lọ lórí ọ̀pọ̀ o wàhálà ìtẹ́ bá ti pè wípé ah mi náà fẹ́ sponsor orí orí ìtàgé tí wà ń wù yẹn ẹ rí i pé eré yẹn náà yóò máa kọ́ alẹ́ kọ́ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ẹ̀yin náà ẹ pè mí ẹ̀yin náà ẹ pè mí pẹ̀lú ògo Ọlọ́run ṣáàlà o á dẹ̀ máa ṣàlàyé fún gbogbo ará ilé wípé eré tẹ́ fẹ́ wò yìí àwọn alágbájá báyìí ni wọ́n sponsor content yẹn ti wà ńlẹ̀ kẹ́yìn kan sanwó pétọ̀ ká máa sóò rẹ̀ ni torí pé àfẹ́kọ́yẹ́kẹ́ wò kò ní dà bẹ́ẹ̀ ká máa sún ẹ̀yìn ojúmọ́ náà lọ dáa táwọn yóò fi tán èyí tá a tẹ̀ ṣe ó ti wà ńlẹ̀ thirty days thirty episode ti wà ńlẹ̀ kẹ̀kàn kó wá tá a máa fi sún ẹ̀ lókù ọlọ́wọ́n bá ń bẹ nìkan kan wá náà láṣìírí ọlá nàbì lọ́dọ̀ ọlọ́wọ́n la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. kó tó di pé a wà á tara bo ètò pátápátá a gbọ́dọ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn olóore wa bàbá Dr. Ahmed Salaudeen adúpẹ́ pẹ̀lú wọn wa alhaja Kelani aláṣẹ àtòlùdarí iléeṣẹ́ perfect days fabrics wọn ń ta aṣọ àwọn náà ni wọ́n kó wa pé ká máa fi ṣe ètò eh, kí gbogbo yẹn lè mọ̀ wípé àwọn aṣọ gidi ń bẹ ní ṣọ́ọ̀bù àwọn nínú ọgbà retail market kọ́lọ́n dákun mọ́sàbà ṣe dáadáa fún yìí o perfect days tẹ́ bá ti béèrè wọn ní retail market ẹ̀ mọ̀ bí tí wọ́n wà ọlọ́wọ́n ọba àgbàdo ẹnì kọ̀ọ̀kan yín wọ́lá ní muhammad lọ́dọ̀ ọlọ́wọ́n la hawla wala quwwata illa billahi al-ali al-asim. Ah, láì ní dènà pẹ́nu lẹ́nìí Eh, àwọn àlejò ńláńlá la gbà ọ̀nà táwọn àgbààgbà àwọn alálejò ló yàtọ̀ ẹ̀rí pé mo ti ń sọ lálejò ni pété yìí náà bá ní lẹ́kítọ̀ yín tẹ́ ẹ fẹ́ ká máa bá yín nà sáfẹ́fẹ́ lórí Orísun ẹ máa gbé bọ̀ wá ẹ máa gbé bọ̀ wá á máa bá yín nà sáfẹ́fẹ́ eh, lẹ́ni àwọn lẹ́kítọ̀ tá lọ gbọ́ láti ta ń lọ bí irísí mẹ́ta lákọ̀ọ́kọ́ náà àkọ́kọ́ ń lọ sí ìlú ìlú Ìlọrin ṣùgbọ́n a bá wá lọ́dọ̀ bàbá wa lálùkùránì tábà wá dé látọ̀dọ̀ bàbá wa lálùkùránì ibi tá a tún máa yà sí oúnjẹ mọ́ ọmọ ẹ ṣe wẹ́kú kalẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò yẹn tó wa Ramadan Kareem orúkọ yìí náà gbádùn wá sí bàbá wa lálùkùránì fáǹfààní ẹ̀yìn tẹ́ ẹ bá fẹ́ mọ́ ọmọ lọ bẹ̀ láti lọ kẹ́kọ̀ọ́ alùkùránì ilé kí wọ́n tóbi àyè sì wà ń bẹ̀ ẹ̀kọ́ sì ń bẹ̀ ń bẹ̀ wàláhì azim ah kẹ́yìn náà mọ̀ pé yes àwọn ọmọ yín débi tán ti lè kẹ́kọ̀ọ́ kọ́dà ọmọ tó bá tún wà fún gbogbo àwọn ọmọ ń bẹ̀ ẹ pè bàbá sọ̀rọ̀ ìrọ̀bá ni sọ̀rọ̀ yìí zero eight zero three six three seven nine four four one zero eight zero thirty six thirty seven ninety four forty one bàbá alálùkùránì lẹ́ẹ̀bá pàdé hùn ṣáàlá ẹjọ́ sọ̀rọ̀ wọ́n gbà yín lálejò ọlọ́wọ́n gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa aláàdínàbí lọ́dọ̀ ọlọ́wọ́n lálẹ́ ayé ilẹ̀lá. ní báyìí a tún wá lọ gbọ́ wá sí mi ayé kí ni ń jáyé níbo láti pilẹ̀ gan àwọn ẹ̀dẹ́ ènìyàn kí ni pilẹ̀ àwọn ẹ̀dẹ́ ènìyàn sáà nábì ádámà lọ́lọ́run kọ́kọ́ dá tó jẹ́ èèyàn ni àbáwọn ẹ̀dá kan ti wà ṣáájú ádámà ah wáàsí tá a fẹ́ lọ gbọ́ yìí wáàsí ńlá ni o látọ̀dọ̀ àfáwà Abdulhamid aduangba <laughs> ọ̀dọ̀ wọn làákọ̀ọ́kọ́ lọ báyìí aya aduangba bismillah ẹ káwọ́ padà sórí ètò ètò yín Ramadan Kareem mo rò pé yín náà ti gbádùn wáàsí àfáwà aduangba báyìí ṣẹ̀rí báyìí <laughs> àfáà yẹn dẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ni o àfáà ẹ̀yin náà ti mọ àfáà yẹn náà ẹ ti mọ ẹ gbádùn wọn lọ́dún yìí púpọ̀ insha Allah ta'ala ẹ̀ẹ́ àmọ́ nǹkan tá a kàn fẹ́ tún sọ fún gbogbo ẹ̀yin èèyàn ni wípé gbogbo ẹ̀yin tẹ̀ ń gbádùn àfa torí pé ẹ́písòdù táwọn àfa sanwó síbí díẹ̀ ni ṣùgbọ́n a nídìí a fẹ́ kí wọ́n ṣe kí kí Ramadan yìí tó máa fi tán kẹ́ ẹ máa gbádùn àfa wa Abdulhamid ẹ lè pè mí ẹ lè pè mí láti ràn wọ́n lọ́wọ́ lórí ètò yẹn torí pé àfa ti gbé ibi tó ti fẹ́lẹ́ báyìí ẹ bá wọn gbé ibi tó ti wúwo kẹ́ ẹ lè bá gbádùn tí wọ́n ń wí yẹn délẹ̀ Ọlọ́run ó gbádùn ẹnìkọ̀ọ̀kan wa. a tún wá lọ sọ́dọ̀ àwọn Muslim community ìfakọjá yẹn Muslim community àwọn náà àwọn àfáà pọ̀ ń bẹ rẹpẹtẹ àti ẹtí mẹni tí ó wà bá a sọ̀rọ̀ láàárọ̀ yìí nínú gbogbo àwọn àfáà tó wà ń bẹ hmm? àfáà wò lálọ́ gbọ́ ọ̀rọ̀ wọn láàárọ̀ yìí kásá lọ sí Ìfakọ̀jàyè Muslim Community kílẹ̀ náà ní fún wa láàárọ̀ yìí ẹ káàbọ̀ padà sórí ètò yẹn tó wọ rọmọdọ́nù kẹ́rì àdúpẹ́ hmm, púpọ̀ lọ́wọ́ Ọlọ́run a kí gbogbo àwọn àfáàfáàfá tí wọ́n bá wa sọ̀rọ̀ láàárọ̀ yìí mo rò pé gbóǹkálukú wa náà tẹ wà ń di tẹlifíṣàn lẹ rọ̀rọ̀ kan lẹ ráǹfààní kàbí méjì múnú ọ̀rọ̀ wọn kọ́lọ́n dákun musa ṣe dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa eléyìí ń já sí pé gbogbo ẹ̀yin náà tẹ wà nílé gbogbo wá sí yín tẹ bá ṣe ládùúgbò yín tẹ bá ti rìkọ́dẹ̀ tó dáa tọ́dún yín sì dáa owó pọ́kú báyìí náà ní ọ̀nà ẹ pè mí kábàá yín gbé sórí afẹ́fẹ́ káyé ó rí i lágbára ọlọ́run ṣáàlá ẹ bá wa dòwò pọ̀ kájọ kí òkìkí ó dé bá mọ́sálásí tiyín náà ọlọ́run ó gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa á kí gbogbo àwọn afáwa náà tí wọ́n wá sóde tòlé ní ọlọ́run bá a dúpẹ́ fún yín bá wa pẹ̀lú yín o ọlọ́run ní fi yín sílẹ̀ ọlá nàbí Muhammad lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah àwa kí ẹ̀yin bàbá wa tí ẹ dá ṣètò wa tí ọdún yìí fi dùn tó fi ní gbọ́ngbọ́nú bàbá wa Dr. Ahmed Ọláni Salahudeen adúpẹ́pọ̀ ẹ̀rí pé wọ́n tún gbé òrùn pípé ajáwa Kudrat Junaid àti gbogbo àwọn táwọn máa gbé òrùn pípé òrùn pípé ìwọ́ tún wá kù nílẹ̀ rẹpẹtẹ o gbogbo ẹni tẹ́ fẹ́ gbé à ń retí yín o àwọn àjọ wa ọwọ́ àdúrà dáwà foundation àwọn community Ramadan committee àwọn náà gbé òrùn pípé òrùn pípé tiwọn náà yóò bọ̀ sórí afẹ́fẹ́ ọlọ́wọ́n bá gbàdúrà yín o ọlọ́run nẹ́bílẹ̀ ọwọ́ àdúrà fún rẹ̀ fún yín da dáwà foundation lọ́wọ́n bá gbàdúrà yìí ọ̀làǹdà ìjọ náà ọlọ́run níjọ́ dàrú kò ní bàjẹ́ ọ̀làlá hawla wàlà kúwọ́tà ilà abilà ilẹ̀ àlẹ́ ilẹ̀ asin. mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ alhaja wa asisat kelani asọ̀tẹ̀ orí tẹ̀rín lọ́rùn mi yìí láti lè ṣe perfect day fabrics àwọn ni wọ́n kó sí mi lọ́rùn ọlọ́run bá gbàdúrà yín iléeṣẹ́ náà kò ní bàjẹ́ kò ní o ní ọgbà market ibẹ̀ ni wọ́n wà wọ́n ti ń ta aṣọ lóríṣiríṣi ọlọ́run bá alhaja wa ìyá wa alhaja alhaja wa ọ̀yá ṣìpẹ̀ adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín ìyá wa Samiato Yasipe àti ìyá wa alhaja Fatimatu Hasan lè tẹ̀lé àmọ́ tọrọ fún ọlọ́ba akẹ́ wọn bá gẹ̀ wọ́n. bẹ́ẹ̀ náà la kí ìyá wa alhaja wa Khadija Suola láti lọ Amẹ́ríkà wọ́n ní bàbá tó bí àwọn àti ìyá tó bí àwọn ká máa tọrọ fún wọn kọ́ lọ́mọ sábà wa kẹ́ wọn ọlọ́mọba wa gẹ̀ wọ́n wọ́n kó aṣọ fún wa rẹpẹtẹ ká máa fáwọn èèyàn. ìyá wa Kọ́lé Towó láti lu Amẹ́ríkà àwọn náà ṣe dáadáa fún wa pọ̀ ọlọ́mọba adúpẹ́ fún yín. alhaji mo kí ọ̀gá wa iléeṣẹ́ wa níléeṣẹ́ wa Orísun bíi bàbá Fẹ́mi Adélébígbé kò ní bàjẹ́ kò ní dàrú kò ní fẹ́ bàjẹ́ kódà kò ní yege fún yín ọlànà Muhammad yóò wọlá ìfẹ́ tẹ ní sọ́lọ̀ lára wa lóòótọ́ ẹ̀ ṣe mùsùlùmí bíi tiwa ṣùgbọ́n ẹ fẹ́ràn Islam púpọ̀ ẹ sì fẹ́ràn àwọn àfa fúnra wọn ni wọ́n rán mi létí pé ọwọ́ àdúrà ọyà ètò Ramadan ọdún yìí ọyà bisimilayi ó ti yà ẹ bọ́ sórí ètò ẹ ti bẹ̀rẹ̀ ẹ ti bẹ̀rẹ̀ o mo kí ọ̀gá mi pàtàkì ọ̀nkù Ṣèyí Adélébígbé kò ní o mo kí ẹ mi Eh, Emmanuel Aríyìbí ọlọ́mọba àgbàdo àyín lànà Fidelia mo dúpẹ́ pọ̀ o ẹ kú àdúró tiwa lọ́dún yìí ọlọ́mọba ń dúpẹ́ fẹ́ni kọ̀ọ̀kan yín o lànà ibi lọ́dọ̀ ẹ̀yin tẹ́ wà nídìí àkáǹtì náà mo dúpẹ́ pọ̀ o lọ́wọ́ yín o ọlọ́run sì dára fẹ́ni kọ̀ọ̀kan wa o. àmọ́ lọ́ba yìí tó bá tó dájú ìdájí ọ̀la á tó pàdé lórí ètò yìí kan náà ẹ̀yin tẹ́ ń béèrè pé àwọn ọlọ́jẹ̀bùn inshallah ẹ̀ máa rojú wọn láìpẹ́ pẹ̀lú ọlọ́run orúkọ yusuf ọba ọwọ́ àdúrà ní fáǹfààní ẹ̀ tẹ́ bá fẹ́ bá wa dòwò pọ̀ zero eight zero two three zero five five zero 86 080 230 550 86 مع السلامة وإلى اللقاء